Oògùn oyún ìju tí olóyìnbó ń pè ní Fibroid àti ètò láti lóyún ní kíákíá. Bá mi gẹ́ẹ̀tì egbò igi akòko, rúùtù ẹ̀, ewé akòko, èpo igi akòko, èso láà funfun, imí òòjọ́, ewé tábà (tábà gidi), ẹ̀tù ìbọn díẹ̀ ìbílẹ̀ ẹ̀tù ìbọn ìbílẹ̀ díẹ̀, kọ́ńbláàlà díẹ̀. Ẹ wá gun gbogbo nǹkan wọ̀nyẹn gun, ẹ sa síbòòjí kó gbẹ, ẹ sọ́ di powder. Ṣíbí kan láàárọ̀ kó o tó jẹun pẹ̀lú ọsàn wẹ́wẹ́, gáàsì kọ́ọ̀pù kan tó o bá lè lo ọsàn rẹ́wẹ́ tó rẹ́ni tó bá ní ọ̀sà kó lò ó pẹ̀lú warm water farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkọ́ tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní two zero four four two three seven six eight zero àkáǹtì nọ́mbà fáwọn aláìní two two zero four four two three seven six eight zero First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization fún èké nínú ìpèníjà ẹwọ́ sọ̀pọ̀ lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá direct lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five a wà ní Ìbẹ̀jú Lagos fún èké nínú ìpèníjà ayé ń dàyàn láàmú ni wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn ni ohun ojú Ọlọ́run ọba fọ́mọ ni bí sínú láì tààlà kọ́ńtàtì wa ó ń fa kò tóra wọn wà ń lo ìbò bí aláìsàn ń forí kókó aláǹtakùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ovarian cyst ni o need the full package wá lọ fún full package o especially àwọn obìnrin tó ń wojú ọlọ́run bá fọ́ọ̀mù àbọ́kùnrin tó yẹ pé kò lè perform dáadáa full package ní kẹ́ ẹ lọ fún bí sínú láìta aláìdúpẹ́ fọlọ́run wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn ní evil word aróbòsá aróbòpo ìdákọ́lẹ̀ onídìí nǹkan ajíra nǹkan alé àbóbìnrin tó ní ovarian cyst ovulation problem ó ní infertility problem àti oríṣiríṣi àwọn nǹkan bíi infection tó lágbára six period kò rí period ẹ̀ mọ́ period ń ṣe ségesège ó ń rùn àwọn nǹkan jáde lójú ara ẹ̀ bíi nǹkan funfun so infection chronic tó ti fẹ́ máa lead sí staphylococcus oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ àbó ní sọmúroro tá a mọ̀ sí hormonal imbalance tó ní ń dà lórí ọmọ ẹ̀ àbá ó ní sperm leakage tá a mọ̀ sẹ́dà oríṣiríṣi àwọn àìsàn wọ̀nyí blockage tube ni fibroid ni lọ fún full package kó di ọlọ́mọ láyé especially tí èjì ò bá sí ní ṣáìdì ẹ mọ́ kò síbi tẹ́wà àti product wa ò dé à ń send product wa láti nàìjíríà káàkiri gbogbo àgbáńlá ayé the best logistic in the whole world là ń lò DHL ní local ní ẹnibi tẹ́ bá wà ní nàìjíríà product wa débẹ̀ a máa lo GIG logistic even à ń lo DHL náà ní local wọ́n á gbé wá fún yín bíi sílẹ̀ láìta alábòtẹ̀ jẹ́ pẹ́yìn lẹ́sàn wò delivery iná lè zátàlì láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba ló ní o ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ètò àdúrà wà tó legit ètò sàárà wà tó legit ètò àwọn àlálùpàdà wà ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó wà ń lo bíi aláìsí kò tóra wọn àwa ò ní fìtọ̀ fọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni yàtàrà bàtò ṣe ìtọ́nu mínà lè máàs àwọn tí ẹ̀mí òkùnkùn tí wọ́n ti fọwọ́ kan tálìjọ́ ló ń dà láàmú bẹ́ẹ̀ ni náà yàrá kún ọwọ́ kọ bí ìlú òun mí ní àìṣó látara òun náà èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín tẹ̀yìn tẹ̀lé rí wọn gbìyànjú kó o fi both natural and spiritual kó o fi kojú èyíkan èyíkéyìí tó bá jẹ́ ìdájúkọ lórí àìsàn àbí lórí ìpèníjà tó jẹ́ disease bí í sì ní láì tààlà wàá dúpẹ́ fọlọ́run ọlọ́run ọba ló ń control ayé o má sálámù wa ilẹ̀ lè yìí.